السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم هذا رفع الله عليكم إن شاء الله يا جنزة صلى الله عليه وسلم وعن عم سلمة رضي الله عنها حتى حديث بدر هي أن أم سلمة في ربع يوم السنة قالت إن جعلت على عيني صبرا بعد أن جفي وبالسلامة nígbà tí àbúsálámà tí ọkọ tán èyí tó di ọkọ ọkọ rẹ̀ tó wà ní ẹgbẹ́ sọ̀rọ̀ ìgbà lọ́wọ́ wá fi oògùn kan tó ń pè ní sọ́bìọ̀ òun ti sí ojú òun. قال رسول الله صلى الله عليه وسلم أنه إنه يشق الوجه ó ní orí oògùn yìí a máa mú kí ojú kó máa yọ yẹni kó máa rẹwà ó máa ń fi ojú ó máa jẹ́ kójú máa rẹwà ni ó máa yọ kọ́lọ̀ anábìrin pẹ̀lú àtòbí àlíhi ìlà fìdílé yìí ti kó gbọ́ pé alẹ́ wà náà. tó bá ti di ọ̀sán ọmọ mu kú. wọ́n máa ń tọ́sí olùkíbi wọn àbí náà ta ìlà òkúta. àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àlùwà sánmà àdébí ní kọ́dà yìí nìkan kọ́ nínú rẹ̀ lọ. tí ọba sínú oge tó àdébí ní wọ́n fi iṣẹ́ ìwàrọ̀ ọ̀gbọ̀dọ̀ tó ṣe. bákan náà láàárín ilé náà kò tilẹ̀ sọ náà kó tóbi ayé ṣe irú tàǹtọ́. ó ń wà nẹ́bù kí ni mo á fi ṣe rán mi. قال أنبذ السجن ما وعى سجن في أبو حسين وأبو داود والنسائي وإسناده جيد حديثي ìgbọ́n ṣàlàyé àwọn kan tá a ṣàlàyé fún wa sẹ́yìn náà rẹ̀ nígbà tí obìnrin náà ń bẹ ní ilé opó tó ń bá wa ní opó gbogbo tó bá jẹ́ nǹkan ọ̀ṣọ́ tó lójú máa rẹwà àbí kó jìnnà sí. wọ́n ti mìíràn ní tó bí wọ́n ti ṣòwò kan ànábì sallallahu alaihi wa sallam ó tó bá fi nǹkan yìí sójú yóò jẹ́ kó rẹwà lójú àwọn èèyàn ẹ̀gbọ́n mi bá tó rẹwà olùmọ̀dá alálẹ̀ ọmọ àbúkọ́ náà gbọ́n ní àwọn ah, tó kọ̀ lọ́kú ẹ̀rù tó kú tó tóbi kò sí ẹni tó kọ̀ lọ́kú àlọ́dà tó bá tẹ̀ ṣe ìmọ̀ ìdí alẹ́ sí ọba sùn tó bá sì tó ju àtọ́mọ́jú ọmọkùnrin eléyìí náà ń sọ fún wa pé àmì obìnrin yóò bá wà ní ẹgbẹ́ oṣù tó lọ́wọ́ yóò fi ọ̀sọ́ ṣíṣe yóò fi kalẹ̀ wọlọ́wọ́ ìfàlà àlẹ́ sọ̀rọ̀ àbọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ lọ́bí ìrọ̀lẹ́ wọn àlọ́ àlọ́ àṣọ àríwọ̀ náà. yìí kò túnmọ̀ báwọn náà èyí ti gbọ́ ìrìnàbà rí àtìlí tí wọ́n sáwà nulé náà báwọn inú lílo sáwà sáníkó inú lílo àkẹ́kọ̀ọ́ jáde lọ òfin ọlọ́run ni kọ́dà bó bójú ìwà ní bójú nulé sọ́ra ní sè ìtànkù ní kọ́sọ̀sọ́ sọ́ra ní sè ó jìnà sí òun gbọ́gbọ́ ní ìtànkù ní pé sọ́kú ọ̀sọ̀ ni kí n pé mọ́sọ̀sọ́ àbúrò máa lọ lélẹ̀ láì fi kọ́kọ́ rẹ̀ kú olùsọ̀sọ́ tí ó dára sí gbogbo ọ̀dọ́ lọ́rẹ́ ṣe kọ́dà ìwàrí gan pẹ̀fún nígbà tí wọ́n wà nínú ilé láì fi kọ́kọ́ kú fún ó lè lò ó lè kojú ọ̀sẹ̀ nígbà ń sọ ni pé alẹ́ ṣẹ̀dáàdì òun ni tí obìnrin máa ń tọkọ lọ́ba kú fún un tí ń dárò ọkọ rẹ̀ ara dárò ni pé yóò fi ọ̀sán ṣíṣe yóò fi kalẹ̀ náà. Wàhálà fún ìsàlàkùnrin. kákó sọ̀rọ̀ nínú ilé yìí nípa owó tí a máa ń kó gbìyànjú tí a máa ń sábà ń dá oṣooṣù ṣòwò kátàmọ́ àlékí kárí àwọn tí wọ́n jẹ́ olóko náà. nípa kí wọ́n fẹ́ ẹni tó kùn jùlọ pàtàkì àlè kìtà tí àwọn àwọn dákùn lálẹ́ àkàtà wọn ni àwọn nàṣọ́rọ̀ àwọn Yahudi àwọn náà olùkìtà. àwọn obìnrin wọn ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fáwọn ká jẹ́ mùsùlùmí ọkùnrin káfẹ́ wọn. àmọ́ ṣe lè wọ̀ fáwọn obìnrin wa káwọn fẹ́ wọn. bàtà wọn fáwọn ṣàlàyé ló ń bẹ ni pé alátàmọ̀ pé ìtẹ́lẹ̀tọ̀ wọn fáwọn akájọ́ ọkùnrin ni pé agbára ń bẹ lọ́wọ́ ọkùnrin ó lè lo agbára òun ní láti sọ di mùsùlùmí àpàtúwà ń bẹ náà nù ó lè lo agbára láti sọ di mùsùlùmí àwọn òfin kan máa ń bẹ táwọn àpá gbé kalẹ̀ pé òfin yìí onípínlẹ̀ sábò gbọ́dọ̀ à. tí ẹ bá rí nǹkan tó pé abú nìkan òun èyí wọn aṣọ́gun àbámọ̀ àwọn àni nǹkan yìí ẹ̀fílẹ̀ máa ṣe torí abú tó lè báyìí lọ́jọ́ wájú. káwọ ní tèyí kásẹ̀ wọ́n sọ pé àwọn tí kírísítẹ̀nì tèyí náà àwọn náà tẹ̀lé ní nàṣọ́ra tọ́lọ́run bá ń sọ fún wa káwá wo àwọn tí wọ́n ti ń ṣe tí wọ́n ti ṣe owó ẹ̀kọ́já sẹ́yìn tí wọ́n ti sọ ẹ̀ ló bẹ̀rẹ̀ kódà ń lo yìí tó jẹ́ lọ́dún kí ni nàtíjà rẹ̀ kò sí èso kò pè kó ló sòrò rẹ̀ a rí odidi mọ́sálásí sẹ́ni tí èsì èké yẹn gbẹ́gbẹ́ tó kọ́dà tó ti jẹ́ ẹ́. Eh, igbákejì orílẹ̀-èdè ààrẹ nàìjíríà rí òfin lágbára tó ó sì fàyè lẹ̀ ó di mọ́sálásí ńláńlá mọ́sálásí kẹ́tìlámọ̀ wọ́n sì láwọn ìjáde kó mẹ́ wọ́n sì sọ díẹ̀ kó sí nígbà tí wíìdì chọ́ọ̀tì so kò sì ká ẹmọye bẹ́ẹ̀ nílùú yìí gan-an ṣé máa ní sèyí mùsùlùmí ti pọ́n lẹ̀ bá mú tí wọ́n ń dún gbàtà sí pé àfihàn ìlú gbọmọ àti òwúrọ̀ àgbẹ̀ yẹn èyí kàtí ò sàǹfààní o ojú kòkòrò níbi ń bẹ́lò mi ojú kòkòrò nìkan tó bẹ́ẹ̀ ààrẹ àyíkẹ́sọ òwúrọ̀ lẹ́sìn ẹjọ́ ló fẹ́ sẹ̀rẹ̀ di mùsùlùmí gan-an òun lọ sọ gbóngánlá wọ́n bá ba gangan ní ti yàfa nígbà tí wọ́n bá ba sí yàfa dé ó padà ṣùjò náà ní àìmọye irú ẹ̀ tá a rí àìmọye irú ẹ̀ tí yàrá christian so kí o jìnà sí ló gbà kí ẹ wo àwọn ọmọ mùsùlùmí tó bá dá gbogbo tó bá rí tó jẹ́ pọ́lìkì láyé tí ẹ ń bẹ lára rẹ̀ ẹ rí mùsùlùmí tó ń wẹ̀ so kí ẹ fún ọ sílẹ̀. Aleykum salaam. gẹ́gẹ́ bí ìbéèrè tábà bí ilẹ̀ kan ó wà nù béèrè wọn náà èyí tẹ béèrè yìí. èyí tó ọlọ́run ṣe lọ́ràn yàn léwa lérí ni kò sí lọ́ràn yàn léwa lérí ó lẹ́tọ̀ọ́. ó bá ṣe lọ́dọ̀ ọ̀ràn àwọn lámọ̀ wọn káàkiri bí ò bá ṣe ó dáná mu àmọ́ ó lẹ́tọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ ni ṣẹlẹ̀ fi fún. èyí tó bá sì jí ẹ̀ dáadáa mọ́ wọn ṣẹlẹ̀ fi fún wọ́n ní bàbá kan wà tí ìyàwó rẹ̀ ti kú àwọn ọmọ rẹ̀ wá rò pé bàbá ti dàgbà a ti gbá sàwọ́ á dáná olùfẹ́ nílẹ̀ fún bàbá wọn wọ́n á fẹ́ ìyàwó fún un tó bá làwọn máa ń ṣe kọ́ ọba àtúnṣe ẹ̀ka dáadáa. nígbà tó bá tó yá àbámu wá ní ẹ̀gbọ́ òun kò fẹ́ yàwó mi o kí ló dé àbájáde yàwó mi à eléyìí tó ń fẹ́ yìí tí ẹ kẹ́kọ̀ọ́ yìí òun náà ti dàgbà kòtòkòtò náà àwọn ni pé bí obìnrin bá ń sọ̀tò oṣù obìnrin bá ń sọ̀tò oṣù èyí ó borí à bí o ti ṣe orúbọ̀ èyí tó bá ń sọ̀tò oṣù lọ́wọ́ nígbà tí ń ṣe lọ́wọ́ ni ẹ́ gbà tí ń sọ̀tò oṣù lọ́wọ́ gangan ẹ́ lásìkò ńlá gbọ́dọ̀ súnmọ́ nígbà tó bá ti mọ́ra atẹ́gbẹ́ ti kúrò tó ti yọ̀ kán ẹ̀hẹ́n àtúmọ̀ àtúmọ̀ ńgbà náà àmọ́ tó ti wá dàgbà débi pé kò lè sọ̀tò oṣù ni àkéwọ́dà ní súnmọ́ gẹ́gẹ́ bí sí èyí máa súnmọ́ tó wà ní sí bí kan bá ń bẹ́gẹ̀ nígbà bá sọ báyà bá tún níbi báyà kó lóun níbi ọmọ sí dé báyà kó lóun níbi ọmọ sí táwọn ọmọ rẹ̀ kan sànù rẹ̀ kí wọ́n gbowó ẹjú gàba lọ́mọ láyé sí ṣùgbọ́n ó ṣe é kẹ́kọ̀ọ́ mọ́ padà wá ní náà ló padà wá ló padà wá ṣọ̀bá láǹfààní tó wà ní sí wọ́n lọ́wọ́ tààlà àgbẹ̀ tó ṣèwọ̀ kí wọ́n súnmọ́ obìnrin nígbà tí òfin ṣe àníkùnsùnmọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته